way. àsàlámù àlékún gbogbo àlùmọ̀ ànẹ́bí ìrọ̀rùn ẹ̀sìn ìsìláàmù bá dé kò gbà kólekóle. ó bá rí bẹ́ẹ̀ ẹ káàbọ̀ sórí ètò àdínú yusuf ètò kan ètò kan níbi tí wọ́n ti mọ̀ dá wa lẹ́kọ̀ọ́ lórí bá àti ṣèjọsìn olúwa dẹ́dà níbàámu pẹ̀lú àlùkò alẹ́ òun súnà ànẹ́bí ọ̀rọ̀ àkídà ó fi mọ́ muamala ìyẹn bá ti mọ̀ bára wa lò. orí ìkànnì royal fm ninety five dot one ìlọrin ètò àdínú yusuf yìí àti mọ̀ wá yẹ́rọ̀lẹ́ ojoojúmọ́ bẹ̀rẹ̀ látàgò márùn-ún sí márùn-ún àbọ̀ five to five thirty pm. àtọ́kùn ètò ni dr abdulfatah sàrùmí lálàyé síwájú sí ẹ máa pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight one zero three three five one five four nine. olùwàbáwa tẹ̀rù ọlọ́run tó so nígbà wọ́n ètò àdínú yusuf yìí lẹ́sàn-án dáadáa láyé àti lálìkì yá mọ̀ oríire tó soro sínú oṣù yóò ní fẹ́ nìkọ́ọ̀kan wa rú o. àmín. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أدوقف الله وبا أتريك أتيجي الله فو النبي ومحمد gbogbo àwọn ará ilé annabi àwọn gbẹ̀ni tí ó ń tẹ̀lé ìlànà rẹ̀ abẹ́lúwa kó fi kẹ́kẹ́ àtọ̀rọ̀ yìí kó fi kárí wọn gbogbo àwa mùsùlùmí ní àpapọ̀ àkíwá pé a kú Ramadan àwẹ̀ tí a ń gbà tí a bẹ̀rẹ̀ ní èní kọlọ́kọmọ́ṣà gbá ní ìbáàdà fún wa kọlá ìjọ kan ṣoṣo rẹ̀ kó gbá ní ìbáàdà fún wa bí a ṣe bẹ̀rẹ̀ yìí náà gbogbo ìtàbà gbà ń bẹ̀ kọlọ́n kí ó yọ́nú sí fún wa gbogbo àwa mùsùlùmí akíwa káàbọ̀ fún ètò àdínú yóò sọ̀rọ̀ nínú oṣù Ramadan tó a fẹ́ ṣe àwọn àlàyé díẹ̀ kan nípa ètò yìí mo ní pé ní ọjọ́ sátidé báyìí kò ní máa jẹ́ aago márùn-ún mọ́ aago márùn-ún sí aago márùn-ún àbọ̀ sí aago mẹ́fà náà ni yóò máa jẹ́ ní ọjọ́ sátidé àmọ́ gbogbo ọjọ́ yòókù yóò máa jẹ́ ní aago márùn-ún sí aago márùn-ún àbọ̀ ni agomárùn láàmà bẹ̀rẹ̀ abọ́parí lágomárùn àbọ̀ pẹ̀lú ògo ọlọ́run ọba ìní ni lónìí sábtì nìkan náà ni yóò máa yàtọ̀ náà mo gbogbo alẹ́ akíkàbọ̀ sí orí ètò yìí gbọ́wọ́ mùsùlùmí akíwákó iṣẹ́ ọrẹ ìkọlọ̀ kọmọṣẹ́ àgbà ní ìgbàdà fún wa náà ẹ̀rí gbogbo mùsùlùmí akíwá àwọn nǹkan tí a ṣe tó pọ̀ ó pọ̀ àwọn ẹ̀kọ́ tó wà nínú ẹ̀sìn tó yẹ ká kọ́ra wa pọ̀ so irú ọjọ́ òní báyìí ọ̀pọ̀lọpọ̀ ìlú ní àwọn fi ṣe ọjọ́ kíkíra ẹni wọ́n fi kíyàn wọ́n fi kíyàn wàmọ́ alwajibat aksar minel awqat so àwọn nǹkan tó jẹ́ nǹkan ọ̀ràn yẹn tá a fẹ́ ṣe ó pọ̀ ju àsìkò lọ yẹn ni pé àsìkò fún ju àwọn nǹkan tí ń bẹ ní ọ̀rùn wa lọ so gbogbo mùsùlùmí àti wàhálà tó kéde lẹ̀ so yẹ́n rí pé àṣà kan bẹ tí ń dá wípé àtàbáni adúpẹ́ fọ́lọ́run atọrọ ìkẹfà ànábì wa Muhammad àwọn ní gbogbo àwọn ará ilé ànábì àti gbogbo àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n ń tẹ̀lé ìlànà rẹ̀ àwa ní títí tó fi di ọjọ́ gbèǹde alkiyama ẹ̀rí gbogbo alákìsàdúrà fún yẹn pàtó lórí àtẹlẹ́mù àtẹni tó ń darí àtẹni tó ń darí gbogbo wa náà láti ṣàdúrà fún gbogbo náà ni atúkí bákan náà assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu à ń bẹ̀rẹ̀ lẹ́nu yìí hmm, oore láńlá ni ọlọ́run bá fi ṣe fún ẹni tọ́lọ́run bá ní kí Ramadan kó ṣojú ẹ̀mí rẹ̀ anábì sallallahu alaihi wasallam ń tó bá di níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama àwọn mùsùlùmí tó kọ́ jọ ṣẹ̀mí tó jẹ́ àwọn méjì tó jọ ṣẹ̀mí àmọ́ tí ẹnìkan kú ṣáájú ẹnìkan yóò ti rí pé oore tòun pọ̀ tó wà ní kílófà tó wà ní adraka owó Ramadan tí Ramadan bá wọn láyé nìyí rọ̀mùdọ́nù bá láyé náà ni ó fi di pé tó fi ní àjùlọ ju ẹnì kejì rẹ̀ lọ rọ̀mùdọ́nù ìfẹ́lá ńlá ni orílẹ̀ ńlá ni fẹ́ntọ́nù bá ní kí ó bá láyé lórí tí rọ̀mùdọ́nù bá dé oríṣiríṣi àwọn kíkí náà ni àwọn ẹgbẹ́ àwọn sálàfù àwọn aṣáájú wa náà máa fi ń kí oṣù yìí káàbọ̀ Umar ibn Khattabi radiyallahu anhu al-Khalifa ath òun máa ń kí Ramadan ni pé marhaban bí mutahhirina wípé a ah, máa wulẹ̀ máa rọra o ìwọ tó máa ń ṣe àfọ̀mọ́ wa hmm, ìwọ tó máa ń ṣe àfọ̀mọ́ wa ẹni pé oṣù tí máa ń ṣe àfọ̀mọ́ wa ìwọ fọwọ́ mọ́ níbi ẹ̀ṣẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ tó ń kálukú bá ṣẹ̀ ju àsìkò yìí wọ́n láǹfààní láti bẹ ọlọ́run ọba ọlọ́run wo láti láti láti jáwọ́ kó ń bẹ ọmọ ń gba ẹ̀ṣẹ̀ lọ́wọ́ yàn ẹni tó bá ń gba Ramadan tó ń gbàwẹ̀ tó wá rí pé ẹ̀ṣẹ̀ òkú ní ọwọ́ òun àbí rọmọdọ́nù lọ tán ó ra pa rọmọdọ́nù tí ó pa ẹ̀ṣẹ̀ tì bí rọmọdọ́nù ṣe lọ tó tó gbé àkẹ́nìyàn mọ̀ pé rọmọdọ́nù ṣiṣẹ́ lára wọn ìgbàkúgbà lòun gbà ó gbogbo tí yẹn bá ń ṣe tí ó jẹ́ nǹkan tí ò dáa rọmọdọ́nù yẹn máa fi ń jáwọ́ kó mbẹ́ ṣaharul maghfira ṣaharul tawba oṣù àforíjì ọlọ́run oṣù tọ́lọ́run bá máa ń gba ìṣẹ́rí sí ọ̀dọ̀ rẹ̀ kọ́lọ́n kọ́mọ́ṣáà ṣe àforíjì fún ẹnì kọ̀ọ̀kan wa lẹ́rìí níbi ọ̀rọ̀ olórí yẹn náà ni màá gbà wọlé lórí ọ̀rọ̀ tí ó jẹ́ ntí tọ́pìkì ní ọdún yìí ni pé nínú ọdún àwẹ̀ fourteen forty six yìí tó ṣe déédéé two thousand and twenty five tó ntí ó jẹ́ kókó ìbáraẹnisọ̀rọ̀ ní orí ètò àdínú yóò sọ̀rọ̀ òun náà ni alcohol ọkàn ọkàn wa ẹ̀mí wa ọkàn àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ẹ̀rí báwo ni ó ṣe rí báwo ló ṣe tó yẹni salahuha wa fasaduha dídá ọkàn àti bíbàjẹ́ ọkàn lọ́rí pé àwùjọ wa la ilaha illallah àwọn oríṣiríṣi ìdọ̀tí ìdọ̀tí kún síbẹ̀ àwọn ìwà pálapàla ìwà bàjẹ́ ìwà burúkú kò tún tó fà bóyá ni pé ọkàn yìí náà ni ìṣòro ọkàn ni òun ìṣòro náà ni Ànábì sallallahu alaihi wasallam ló fi ní ala inna fil qalbi mudugha inna fil qalbi mudughatan anabi ni bá sí ẹnà kan bẹ inna fil jasadi mudugha anabi ni bá sí ẹnà kan bẹ ní ara wa ọmọ ẹ̀dẹ́ ènìyàn gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn ló ní la anabi ni idha salahat salaha al jasadu kulluhu anabi ni tí bá sí ẹnà kan yẹn bá dá salaha al jasad kulluhu gbogbo ara ní ọ̀dà yányán wa idha fasada tí bá sí ẹnà kan yẹn bá bàjẹ́ bá sí ẹnà kan náà fasadal jasadu kullu gbogbo ara ti bàjẹ́ yányá so anabi wa ni ala wa huwa alqalb anabi ni bá ti ẹran yẹn òun náà ni yani alqalb ọkàn ni ọkàn ẹni pé tí ọkàn bá da gbogbo ara ọmọ èdè nìyẹn wúlò tọkàn yẹn bá ti wúlò ara wúlò tọkàn ọba ti da tọkàn òwúlò lára ara òwúlò bó ṣe lè kára yẹn kó dáa tó náà ni Abu Hurairah radiyallahu anhu òun náà sọ báyìí pé alqalbu malikun oníṣẹ́ rí ọkàn yìí òun gẹ́gẹ́ ni ọba èèyàn máa ní ojú lọ́ba ara àìrọ̀ ọkàn ni ọba ara lọ́dọ̀ yorùbá ni ojú lọ́ba ara so nínú ẹ̀sìn alqalbu malikun òun lọ́ba ara wọ̀là ẹ̀bọ́ junuduhu gbogbo àwọn oríkèé yìí gbogbo àwọn oríkèé yìí wọ́n jẹ́ jùnúdùhù ọmọ ọmọ ogun ọmọ ogun ara làwọn jẹ ọwọ ọmọ ogun ara ni ẹsẹ̀ ọmọ ogun ara ni ojú ọmọ ogun ara ni ọmọ ogun ọkàn ni ọwọ ọmọ ogun ọkàn ni ẹsẹ̀ ọmọ ogun ọkàn ni ọkàn gẹ́gẹ́ òun ni ọlẹ́rí ogun òun ni ọba tó ń darí wọn àìníhu onífà ìdá ọba yẹn tọba rẹwà tí nǹkan tó ń bẹ lára ọba tí ó ṣàìsàn hmm, tọba ò jẹ́ aláàárẹ̀ tọ́ọ̀bá ti jóná dòhù gbogbo àwọn ọmọ ogun rẹ̀ náà àwọn náà sì dáa wọ́n kọ́bùsà tí ara ọkàn bá ti di pé tọ́ba bá ti di pé ó bàjẹ́ tí àìsàn ń ṣe so wọ́n ìdá kọ́bùsà kọ́bùsà ti jóná dòhù gbogbo àwọn ọmọ ogun rẹ̀ náà àwọn ọmọ eríkè yẹn náà eríkè náà ọmọ sàárẹ̀ ni so òun náà ni pé ọkàn yìí ó jẹ́ nǹkan tí ó pàtàkì gan alimamu abdullah bin abi jamra abdullah abi jamra ìgbà tó ń ṣàlàyé nípa bí ọkàn ṣe ṣe kókó tó ká mójútó ó ní àwọ̀ dìdì annahu kana min al-fuqaha man laysa lahu shughulun illa an yu'allima an-nasa maqasidahum ó ní ma ń wù mí tó kù jẹ́ pé ah èèyàn àwọn èèyàn ní ní kóhun rí àwọn àfáà kan so annahu kana min al-fuqaha kóhun rí nínú àwọn àfáà man laysa lahu shughlun ẹni tó ti pé kò ní ní nǹkan kan tí ó máa ṣe illa an yu'allima nasa maqasidahum tí ìbá ṣe kó kàn máa tírínì àwọn èèyàn nípa ọkàn wọn kọ́ mọ bá wọn mójútó ọkàn wọn gẹ́gẹ́ bá ṣe ní Allahu Akbar bá ṣe tó pé àwọn lè mójútó ara lè mójútó ara so àárẹ̀ tí bá ń ṣe ara wọn mójútó so àmọ́ kán mójútó àárẹ̀ tí ń ṣe ọkàn ní àwọn ẹni àwọn ẹni àwọn amúrọ́ọ̀bù ruhiyya àwọn spiritual illness mhm, àwọn ọkàn àwọn àìsàn tó máa ń ṣe ẹ̀mí sẹ́mọ̀ pé àwọn àárẹ̀ máa ń ṣe ẹ̀mí náà ní ọkàn ní àti gangan so wọ́n ní yà á tìrẹ ní problem èyí ń kọ́ là ń sọ hmm, àwọn àìsàn tó yẹ pé ẹ lè fojú rí so ìmáàmù ẹni Abdullahi bin Abi Jamra olóhùn fẹ́ kó ṣe kó yẹ ká ní àwọn àfa kan tó ṣe pé n tó dúró fún ní lẹ́yìn mọ̀kànsídà ń fi àmẹ́lì wọ́n mọ̀ kọ́ àwọn èèyàn ní bí o ní èèyàn ṣe máa ń tún ọkàn yẹn ṣe bóòlù yẹn ṣe máa ń yanjú bí yẹn ṣe máa ń ṣàmójútó ọkàn so tó wá pé abáyá ní bẹ́ẹ̀ ni يعني وني فما أتى كثيرا مما أتى إلا من قبل تدياع ذلك كن شلوبا وانكتاوي ينشتي ودايي كسين كسين جيكم وما شيء وما أتى كثير مما أتى إلا من قبل تدياع ذلك أيوريا وتبع مكتوم كان نلفع لو نفيدك آه أبروك مصوى وين أيدا أقبلوا وين so àìmójútó ọkàn náà ni ó ń fà wọn náà wọn bá àwùjọ ṣe rí àwùjọ ṣe rí ẹ̀yìn àwọn èèyàn lé káì kò sí aburú tẹ́lẹ̀ mi ò lè ṣe náà lẹ́fi rí gbogbo wọn ń pààyàn wọ́n ń gbéyàn wọ́n ń jiyàn gbé wọ́n ń gbéyàn wẹ́lẹ́wẹ́lẹ́ gbogbo oríṣiríṣi tó gbà lùkàn yìí kò sí tó fà ọkàn yìí ni ọkàn ọkàn ló bàjẹ́ ọkàn ló bàjẹ́ so Malik bin Dinar òun náà sọ pé ma duriba abdun bi uqubatin ó ṣe rí tí ìyá bá fẹ́ jẹyàn tó bá ní ah ìyá jẹyàn ìyá jẹ lágbájá kò sí ìyà tó máa ń jẹyàn tó tó a'zamu min qaswatil qalbi kẹ́mi ò le kí ọkàn líle kọ́kàn le kò sí e, àgbákò ìyanu wa ma ghadiba Allahu azza wa jalla ala qawmin illa naza' minhum rahma ṣètòbá rí pọ́lọ́ máa fẹ́ bínú táwọn kan nítọ́lọ́wọ́n ọkọ̀ yọ kó lára wọn ni pé ọlọ́wọ́n yọ àánú kò nínú ọkàn wọn bí tí mo ti lọ òun náà ni pé ìyà tó le jù bí mẹ́lẹ́kọ̀bọ̀n náà ṣe wí sẹ́ni kan náyàn lẹ́gba kan déyàn mọ́lẹ̀ kan òun ni kí ẹ̀míyàn kó lé kó lé so a sọ̀rọ̀ nípa ahmiyatul qalbi hmm. a sọ̀rọ̀ nípa àwọn àìsàn tó máa eh, kí ni pàtàkì ẹ̀mí kí ni ẹ̀mí kí ni pàtàkì ẹ̀mí àbí ọkàn ní ara àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ẹ̀rí ọlọ́wọ́n bá azza wa gangan káfílẹ̀ bí ẹ̀mí ṣe pàtàkì tó lára ọlọ́run bá nínú iṣẹ́ tóun ní kánàbí wa ṣe láyé iṣẹ́ tó jẹ́ gbòógì òun náà ní kó wá ṣe ìtọ́jú ọkàn olùwọ́bá sọnù suratul Jumu'ah ike huwa alladhi ba'atha fil ummiyyina rasulan a'udhu billahi minash shaitanir rajim ويعلمهم الكتاب والحكمة so olúwa bá ní èmi ni mo gbé ànábì dìde mo gbé ànábì yẹn dìde filmejin láàrin àwọn tí wọn àmáké wọn àmáká àwọn náà lè kà kò lè kọ ọlọ́run wa rán òjíṣẹ́ sí i rasulan minhum yatlu alayhim ayatihi ọlọ́run wa kọ́ máa ka al-Qur'an ọlọ́run gbélé lọ́wọ́ ní kọmọkà alukur'an kọmọ fi ṣètò sọ́nà fáwọn èèyàn wá ní wa yuzakkihim kọmọ fọwọ́mọ́ kí ní fọwọ́mọ́ ṣe ń wẹ̀ wọ́n ni irọ́ o máa náà yuzakki qulubahum kálẹ́bí máa fọ ọkàn wọn mọ́ kọmọ tọ́jú ọkàn wọn kọmọ jẹ́ kọ́kàn wọn bàjẹ́ bí tó ti bàjẹ́ kó bá wọn ṣàtúnṣe rẹ̀ kó bá wọn sọ́ di ẹ̀mí tí ó ní àlàáfíà so ìyí ń túmọ̀ sí pé bí ẹ̀mí yìí bó ṣe pàtàkì tó ẹ̀mí yìí bó ṣe pàtàkì tó so ara pé ẹ̀mí pàtàkì ẹ̀mí gangan ni àlùmọ́wájà òun ló ń darí ẹ̀rí lára pàtàkì ẹ̀mí nù òun ló ń darí ara òun ló ń darí gbogbo oríkèé so bákan náà ẹ̀mí yìí òun ni kí gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ ní àwùjọ àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn so tí yẹn bá wo nǹkan tó ń fa á nǹkan yẹn á yóò rí pé bíbàjẹ́ ọkàn ni ṣùgbọ́n kan náà kí ẹ̀mí salamatul qalbi kí ẹ̀mí wá láà hmm, yẹni wí kí ẹ̀mí ó jẹ́ alqalbu salim kí ẹ̀mí ó jẹ́ alqalbu salim wa khulusu kẹ́mi ó fìrí gbogbo aburú sababun li sa'adati dunya wal akhirah ọmọ jẹ́ kí yóò ṣoríire láyé àtàkìyàmọ̀ ni ẹni tó bá tó bá ní ìyẹn sórí rẹ̀ lẹ́nu tí ẹ̀mí rẹ̀ tó tó tó ẹ̀rí pé bá ń sọ nù ayé Qur'an ó ní hmm, ọmọ ènìyàn níjọ́gbìn ní al-qiyama ọjọ́ yẹn yawma la yanfa'u malun wala banun owó sàǹfààní níjà yẹn mo bímọ rẹkẹtẹ kò sàǹfààní níjọ́gbìn ní al-qiyama illa man ata bi qalbin salim. lùwà ní ẹni tí ó sá ẹni tí ó rí orin níjọ́ ẹni tí ó wúlò níjọ́ òun òun lẹ́yìn tó ṣe pé ọkàn rẹ̀ jẹ́ kọ́lbù sẹ̀dìm ọkàn tó ọkàn tó là tó mọ́ níbi gbogbo àwọn nǹkan ọkàn tó mọ́ ń bẹ̀ so irú ọkàn yẹn òun náà ni yóò lè là lọ́dọ̀ ọlọ́wọ́n ọba ni ó wà nípò tí yóò níjọ́ yẹn so òun náà ni pé ọkàn yìí òun Ah, tí àdánwò bá fi lè bá àdánwò bá gbogbo ara yẹn o so káwò pé àwọn àyèwò ká fi lè mà ipe ọkàn yìí níbo ni àdánwò níbo láti nídìí rẹ̀ hmm. níbo láti nídìí kí ọkàn kó jẹ́ ọkàn gidi àwọn kọ́ ni pé níbẹ̀ ìbádà so ọkàn lá nídìí so kódà bí yẹn bá bí èèyàn bá fi ọkàn sí ní tí èèyàn ń ṣe kódà kéèyàn sálọ ọlá kéèyàn ṣe gbogbo ẹ̀kọ́ ẹpọ wa bẹ̀rẹ̀ ẹrùn rẹ ọkàn rẹ ò sí yẹn à lọ wo àdánwò lálálọ Ọlọ́run ọba sọ wá nídìí ọkàn níbi àwọn ìbádà wa tí a bá ń ṣe so bákan náà a tún nídìí ọkàn so níbi àwọn yẹn ní gbogbo nǹkan tó bá ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìbádà ọkàn wa ọkàn ọlọ́run nídìí ọkàn ń bẹ kí ọkàn kó kó fi ẹ̀mí síbi tí ọlọ́run bá fẹ́ kó kó kó kó bó ṣe kó kọjú sí kó kẹ̀mí sí kó kọjú sí kó má jẹ́ pé yóò yí ẹ̀mí rẹ̀ kó níbi nǹkan tí ń ṣe náà ni anabi sallallahu alaihi ń ṣàlàyé fún wa wípé tí èèyàn bá rí bi kí irun rákà méjì péré tí kò àmọ́ nígbà tí èèyàn kí èèyàn kí pẹ̀lú ọkàn tó kọjú sí ìbádà ti ń ṣe tí nǹkan kan mi ò rí bí wọ́bẹ̀ tí ó darí ẹ̀mí yàn ànábì ni ẹni tó bá ṣálọ àlá tó rí lákà yẹn kí bẹ́ẹ̀ ẹnìyẹn tó bá fi lákà yẹn tó bá fi bíìrì nǹkan lọ́dọ̀ ọba ọlọ́wọ́n bó ṣe nǹkan tí ó ń fẹ́ fún un tó ànábì sallallahu alaihi wasallam ó ṣe ká mà wípé ẹ̀mí àwa mùsùlùmí dandan òun ni kó máa mùsùlùmí ò gbọdọ̀ gbé ẹ̀mí tó dọ̀tí lọ́dọ̀ ọlọ́run ọba tábà ń sọ pé ẹ̀mí dọ̀tí ẹ̀mí dọ̀tí kìí ṣe pé a máa rí ike a òun náà lọ́dọ̀ tí yìí bóyá ni pé àwọn iṣẹ́ tí ó máa jáde láti bi ẹ̀mí láti bi ọ̀dọ̀ ẹni tó ní ẹ̀mí yẹn ah lẹ́yìn mọ̀ pé ah ẹ̀mí burúkú ni ẹ̀mí yìí so bó ṣe ká sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀mí torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí tá ń jẹ́ mùsùlùmí ah níta kólé kan jù láyé òun náà ni ara ni ara yìí òun ló jọ ọmọ ẹ̀dẹ́ ènìyàn lójú náà láti máa ń ṣẹ́tọ̀ ní gbogbogbò àkọ́lọ́ mi èèyàn kò ní fẹ́ kí nǹkan kan tó ń jẹ́ láìsí kó ṣe òun ní ara so tí nǹkan bá ti ṣe é ń sáré lọ́nu tí náà ni afá kan fi ní wípé àkọ́dìmọ̀lì jésù kàmtẹ́ṣkọ́ lè xìdìmẹ́tì yìí kí ìwọ tí òun ń ṣe bọ̀ yìí sin ara rẹ̀ ẹ̀ kamtash kọ́ọ̀lì kìdìmẹ́tì yìí mélòó mélòó níjú ló fẹ́ dì níbi pé òun ṣe wàhálà nítorí ara báyìí àtẹ̀tùlóbù rẹ̀bọ̀ ha mímọ̀ fi khusran tí o rò pé o lè rí èrè ni níbi nǹkan tó ṣe pé òfò lọ́wọ́ àmì ẹlòmíì yóò lọ ra cream tó ní wọn fẹ́ dúdú yóò máa bóra kò sí nǹkan tó ń tọ́jú ara nìyẹn akbil ala nafs kọjú sẹ́mi rẹ̀ mójútó ọkàn rẹ̀ wastakmil fadailaha gbogbo nǹkan tí ẹ̀mí máa fi ń lọ́lá wá ọ̀nà tí ó fi pé tí wọ́n náà fi jẹ́ kẹ́mi rẹ̀ kọ́ lọ́lá torí pé fa anta bil wa anta qalbi la jasadi insanun ọkàn ló fi ń jẹ́ èèyàn kì ṣe ara alimami ibn qayyim alayhi rahmatullah wọ́n sọ pé ọlọ́run ọba ní wasiyabaka fatahhir gbàtọ́lọ́run sọ ní suratul mudaththir wasiyabaka fatahhir wọ́n ní jumhurul mufassirina قالوا أن المراد بالثياب هنا القلب wọ́n ní pé ntọ́lọ́wọ́n bá ń rí fẹ́ẹ̀sì níbẹ̀ wọn ipe aṣọ rẹ̀ jẹ́ ọkàn òun ni aṣọ tọ́mọ ènìyàn ń gbéwọ̀ káàkiri táṣọ yẹn bá ti dọ̀tí ọmọ ènìyàn ti dọ̀tí lọ́dọ̀ ọlọ́run ọba táṣọ yẹn bá mọ́ ọmọ ènìyàn ti mọ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run bá sọ pé qad aflaha man zakkaha wa qad khaba man dassaha lúwa ni ó ti là man zakkaha ẹni tó bá rí ẹ̀mí rẹ̀ mójútó tó fún ẹ̀mí yẹn tẹ́mi yẹn tó mọ́ kága wàkọ́dí kọ́ọ̀bà àmúṣe òfò ńláńlá mọ́ndà sáà ẹni tó bá dọ̀tí ẹ̀mí ara rẹ̀ túmí tí àwọn mùsùlùmí nínú nǹkan tá a gbọ́dọ̀ mójútó náà ni bóòlù ẹ̀mí yìí tó fi jẹ́ ẹ̀mí mímá tí ò ní jẹ́ ẹ̀mí dọ̀tí so tẹ́ni tó ti dọ̀tí ẹ̀wọ̀n inú rọ̀mùbọ́ọ̀nù yà àǹfààní ńláńlá ti wà lẹ́lẹ́yìí ẹ̀mí tó tó ogún iṣẹ́ rí fíyàn bá fẹ́ ṣe fíyàn bá fẹ́ fi yanjú ara àti ẹ̀mí yẹn nínú àsìkò yìí ah ó mọ̀ rọrùn o torí àsìkò tí èèyàn máa ń rí ìfà oore lọ́dọ̀ ọlọ́wọ́n ọba náà ni àsìkò rọmọbọ́ọ̀nù yìí so kẹwàá mùsùlùmí ká kọjú sí ẹ̀mí wa káwò pé bò ní a ṣe tọ́jú ẹ̀mí náà tí ó fi bọ́ ní gbogbo àwọn nǹkan tó máa ń jẹ́ àìsàn tó máa ń fún ọkàn so uh, ẹni tí ọlọ́run bá bá fún ní mana'ata Allahu li hadha al-qalbi min makani fi dunya wal akhirah ẹ̀ ẹ pé nínú nǹkan tí ó fi yẹ ká mójútó ẹ̀mí òun náà ni pé ní jọ́gbìn al-qiyamah gan nínú sàárè ìtọ́lọ́wọ́n bó dìl pẹ̀lú rẹ̀ ọkàn yìí ni ọ̀ òun náà tó bá ikú bá ti kú lára ọmọ ènìyàn jẹ́ ọmọ ènìyàn mọ́ so lókùngbà tó bá ń bẹ lára ọmọ ènìyàn ń jẹyàn so ntọ́lọ́wọ́n bá wa ntọ́lọ́wọ́n bá wa tó tí ọ ibẹ̀ òun lọ́lọ́wọ́n bó wa ni ó fi san oníkàlùkù lẹ́sàn so ara tí à ń wà yìí ọlọ́wọ́n bó yí padà níjọba ìnà kìyàmà mẹ́mi wa yóò wà bí ó ṣe wà fẹ̀m tí ó wọná ọlọ́wọ́n bó yí ara yí padà sọ mẹ́mi rẹ̀ wà ń bẹ bó ṣe yẹ kó wà sẹni tí yóò wà àlìjẹ́ náà so yóò wà àlìjẹ́nà ọlọ́run ó yí ara rẹ̀ padà àmẹ́mi rẹ̀ wà bí ó ṣe wà náà ni so náà ni pé àwa mùsùlùmí ìmójútó ẹ̀mí wa ó ṣe kókó so bínílà tó bá tó di ọ̀la pẹ̀lú ògùn ọlọ́run àwọn nǹkan tó máa ń ṣẹlẹ̀ sí ọkàn nínú àwọn àìsàn àìsàn náà ni á bẹ̀rẹ̀ wa. ẹ̀rí pé a sọ pé gẹ́gẹ́ bí ara wa ṣe wà yìí tó ṣe pé àìsàn máa ń ṣe ẹni ní orí ń fọ́ a máa wá oògùn tá a lò sí ẹni ní inú ń yàn a tá a lò sí kódà oríkèé agbárí ara oríkèé náà ni so agbárí a máa dùn yàn wọ́n ní ẹlòmíì pé ọpọlọ ń dùn ẹ̀rẹ̀ tó gbòyàn ló ní nǹkan tó lè ṣe sí àmọ́ ọkàn àwọn àìsàn tó máa ń ṣe ọkàn nípa ẹnìkan kan ọ̀ka àti ọba tó dáa òun náà ló ṣàlàyé pé ní tẹ́sí kápá rẹ̀ lélẹ́yìí tó tábà ń ṣàlàyé nípa ọkàn àwọn tó láwọn ń jẹ́ àwọn ní súfí wọ́n mọ̀ nínú làwọn mójútó ọkàn làwọn fẹ́ rè làwọn fi ń ṣe tẹ́rìbíyà làwọn fi ń ṣe tẹ́síkíyà so ṣé orí rẹ̀ nínú Islam àbí kò rí bẹ́ẹ̀ ṣé ọ̀nà tó lọ ni àbọ̀nà tí ò lọ ọ̀nà tó ń gbé gbà yìí tọ́nà tí ànábì fi gbé wá ni àbọ̀nà ń kọ́ lẹ́rìí pé tó rà sọ wípé nínú iṣẹ́ tó ṣe kókó tí Ọlọ́run bá gbé kọ́ ànábì sallallahu alaihi wasallam lọ́rùn òun náà ni kó wá ti tẹ́kíyà kó wá fọ ẹ̀mí mọ́ so ṣé èyí táwọn oníṣúfí ń ṣe tọ́láwọn ń ṣe yẹn fóun náà ni tánàbí ṣe àbó òun kọ́ so èsì rẹ̀ ni pé òun kọ́ báwo ni òṣè jóun bí nílá bàtàbà tó ń tẹ̀síwájú so a máa rí ọ̀nà ìwúlò ànábì wá gbà gangan so kí ọlọ́run kọ́ mọ́ ṣáà sí ọkàn wa ní ọkàn tí yóò máa kàn gá tí ó dọ́dọ̀ ọlọ́run tí yóò sì rí ẹ̀san tí ó yẹ kó rí níbẹ̀ bóyá ta bá rí àwọn tí a bá ní ìbéèrè láti kọlù kágbà bí a níbi ìṣẹ́jú méjì tó ń fáwọn ta bá ní ìbéèrè zero eight one zero three five zero one seven three one wàlíkùn sọlẹ́wọ̀n mọ́ rahmatulah barakatu. naam jazakumullah khairan. ẹ̀yọ́kùn ìbéèrè méjì kan wọ́n ní. naam. àkọ́kọ́ ẹnìkan ti yàn sí tó ẹnìkan náà lọ pé òun fẹ́ òun ní ọkàn tó òun sì di ẹran àpẹẹrẹ ẹran. Hmm. so ẹ̀nà yẹn wá sí àpò fẹ́ kú hmm. ẹ̀nà yẹn tó wá sáré bọ́ nílé kó tó mú ọ̀bẹ̀ lé báyìí ẹ̀nà yẹn tó kú hmm. ẹ̀rọ wá bẹ̀rẹ̀ pé pé jífà ni àti. jífà ló wà tó fi tẹ́yìn bá ti bọ́ lára rẹ̀. ẹni bá ti bọ́ lára rẹ̀ ó ti jífà náà nìyẹn náà. ẹlẹ́kẹ̀jì ni ebi ti pé bí èèyàn bá ń kírun lọ́wọ́ ọ̀rọ̀ yẹn ti wọ̀ ọ̀rọ̀ yẹn ti bẹ̀ ń mọ́ ọwọ́ afẹ́ sí yẹn nígbà tí yàn ti rí mọ́ra yẹn títò yàn jáde ànábì sọ̀rọ̀ sọ́lá ní kí má jáde until tó bá gbọ́ pé òórùn hùn àbí iṣu dún tí ò bá ti sí yẹn kí yàn bá yàn lọ nìyẹn so bí ó ṣe jẹ́ nìyẹn so abẹ́lọ́run ẹ̀rọ ọlọ́run tó ṣe onígbọ̀wọ́ ètò yìí àdéhùn yóò sọ nínú Ramadan kọ́lọ́nkọ́ba aṣọ wọn lẹ́sàn rẹ̀ gbogbo dúkìá wọn fámìlì wọn ọmọ wọn kọ́lọ́mọṣàbàwà sí wọn ní lálùbáríkà àti gbogbo mọ̀lẹ́bí wọn lápapọ̀ kọ́lọ́nkọ́ wọlé àjọkọ̀ oṣù rẹ̀ لدو فتح صلوني ونقول لك السلام عليكم ورحمة الله وبركاته